الله والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته خير ورحمة الله سبحانه وتعالى عليكم يا رب الله رب النبي صلى الله عليه وآله وسلم وعلى آله وصحابه àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé náà nàbì sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ ìgbéra kìyàmà. gẹ́gẹ́ bí ètò wa a ó máa tẹ̀síwájú láàárọ̀ yìí ní orí síra al-fiqh al-muyassar fi eléyìí tí ó túmọ̀ sí ìmọ̀ nípa bá ṣe ṣe ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú oríkèéríkèé ara eléyìí tí wọ́n ṣe ní ìrọ̀rùn tí wọ́n sì mú láti inú ìmọ́lẹ̀ tírà Ọlọ́run Allah subhanahu wa ta'ala àti sunna anabi sallallahu alayhi wa sallam. péjì tí a máa kà ní àárọ̀ yìí wọn náà ní péjì ẹlẹ́ẹ̀kejì ní abẹ́ kitabu tahawa eléyìí tí ń ṣe. الكتاب الأول nínú tíra yìí wọ́n ní wàlkọ́bàtú aláfàlásàtì anwaaẹ̀ kọ́bàtún yẹ́jìbù ọ́sùlù wàkọ́bàtún yẹ́jìbù nàbṣù wàkọ́bàtún yẹ́jìbù mọ́sùlù wọ́n ní alkọ́bàt eléyìí tí a mẹ́nuba ní àná nínú péjì tí ó wà lẹ́yìn ọ̀nà mẹ́ta ló pín sí alkhobath ọ̀nà mẹ́ta ló pín sí. alákọ̀ọ́kọ́ khobath ń yẹ jìbù hoslo khobath eléyìí tó jẹ́ sí pé ọ̀ràn yẹn ni kí a fọ̀ kúrò lára ọ̀ràn yẹn ni ká fọ̀ ó sọ fún wa wípé ó lè wá ní hoslo ó lè wá ní hoslo ṣùgbọ́n hoslo òun ló wà afsah òun ni ó òun ló jinlẹ̀ jùlọ nínú ilé. so àkọ́bà fìkan bẹ tó yẹ sí pé ọ̀ràn ni kéèyàn fọ kúrò la fọ ni ẹgbẹ́ kan bẹ tó yẹ kó ni ká fọ ẹgbẹ́ kan bẹ tó yẹ sí pé ọjọ́ ọ̀ràn yẹn kí abomi wọn káwọn mi sí ẹgbẹ́ kan sì bẹ tó yẹ pé ẹlẹ́ẹ̀kẹta òun tó yẹ sí pé ọjọ́ ọ̀ràn yẹn kí a nù kí a lábẹ́ kìtàbù yìí ayé kìtàbù tọ́hárọ́ kódà ní alma'u alladhi tahsulu bihi at-taharatu omi tó jẹ́ sí pé a ìmára ó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ omi tí a sì ṣe ìmára tí ìmára yóò sì wọlé tó túmọ̀ sí pé kò ń ṣe gbogbo omi òun náà ni ààyàn fi ṣe ìmára irú àwọn omi wo ló sí pé tahsulu bihi at ìmárawó ìmárawó ṣẹlẹ̀ tàbá lu àwọn omi yẹn. at-taharatu tahtaju ila shay'in yutataharu bihi at-taharatu tahtaju ila shay'in yutataharu bihi ìmára ṣíṣe ó bùkátà sí nǹkan lò láti fi ṣe mára yẹn. yazulu bihi najasu ويرفع به الحدث وهو الماء nínú tíra yazalu bihi annajasu lọ́kọ̀ ṣùgbọ́n àṣìṣe lélẹ́yìí pẹ̀lú jẹ́ takográfíkà ẹ̀rọ yazulu èèyàn jẹ́ zala yazulu kí nǹkan kúrò ṣùgbọ́n zala yazalu tó ìyẹn ni pé kí nǹkan ṣe pàṣí ṣé báyìí sìn ọba sọ pé máa zala ṣe ìhùn ìyẹn ni pé nǹkan yọ ìyẹn gbogbo tó sì dúró tó ṣe báyìí sìn tó. <laughs> Ah. naam. So, يزال به النجس ويرفع به الحدث وهو الماء tọ́bá yìí sọ bẹ́ẹ̀ náà ó lè wọlé náà yazal so ọ̀nà ni pé nǹkan yẹn ó nítorí pé tàbá fẹ́ ṣe nọ́fíù nọ́fíù pé nǹkan yẹn ò ní kúrò pé nǹkan ò ní yẹ kò ní gbó yóò sì dúró síbẹ̀ àwọn ní lam yazal àbí pé nǹkan yẹn ò yẹ kò gbó sì dúró síbẹ̀ so yazadu náà lè lọ kò ń ṣe kò ń ṣe ẹ̀rọ yazalu bihi najasu wa yarfa'u bihi alhadathu awwal ma òun nìkan tó yẹ sí pé a lò tí ẹ̀gbin tí yóò fi kúrò ẹ̀gbin ó fi kúrò lára òun náà ni omi wàlmáwù lẹ́bi tahsul bihi at-taharatu wàlmáwù tahur omi tá a fi wá ṣe irú mara yẹn tí mara yẹn ó fi ṣẹlẹ̀ òun náà lómi tí ó má tó sì lè mọ́ nǹkan almahu tahur ó yàtọ̀ sí almahu tahiru omi lè má kó jẹ́ ṣùgbọ́n kó má wà tahur kó má ṣe mọ́ nǹkan so yàtọ̀ ń bẹ láàrin almahu tahur àti almahu tahir so alimahu tọhúr òun lomi tó yẹ pé ó má ó yìí ṣe fi ṣe mara so ó ní omi tí a ní bùkátà sí wàhúwà tọ́hìrù fi dhatihi alimọ̀tọ́hìrù li ghayri irú omi tí à ń júwe yìí lomi tó yẹ pé ó má fúnra ara ó yìí ṣe fi má nǹkan ó lè fi èèyàn lè fi má nǹkan míì òun gan má èèyàn sì lè fi má nǹkan míì wàhúwà báàkì àlà asli khilqatihi òun náà lomi tó sì ṣẹ́kù lórí ìpínlẹ̀ àdámà omi omi tí ò kúrò tó ṣẹ́kù tó sì dúró tó sì ṣẹ́kù lórí àdámà omi tó túmọ̀ sí pé ó bùkátà kí a mọ̀ kí ni àdámà omi nípìnlẹ̀ omi tí ò bá wá kúrò lórí àdámà omi yẹn irú omi yẹn lomi tó ń pè ní alimá òtọ́hù ayi aláṣifáti lẹ́tí kúlẹ̀kọ̀ àlẹ́ ìhà ìtumọ̀ rẹ̀ ni pé ó wà ìròyìn eléyìí tọ́lọ́ ọba àlékẹ́ ládàá lé lórí orí ìròyìn tí ọlọ́run bá máa ń tó máa ń dá omi lé lórí tá rí lára omi sàwáwùn káàdà nazilan minas sama kò bá jẹ́ sí pé omi yìí ó sọ̀kalẹ̀ láti sánmà ni kalimapor gẹ́gẹ́ bí odò wàzáwọ̀ bọ̀ fìrúj wàlbárọ̀j kò bá jẹ́ yìnyín ni kò jẹ́ ìrì ni gbogbo ọ̀nà tí omi bá gbà sọ̀kalẹ̀ láti sámà tásá ti lè gẹ́ẹ̀tì pé omi leléyìí so irú omi yìí omi tó ṣe é ṣe ìmára ni omi tá a lè lò láti ṣe ìmára ni nàmì eléyìí ni ìran alákọ̀ọ́kọ́ nínú omi ìran alákọ̀ọ́kọ́ nìyẹn nínú omi nam àwùjáríyàn fil ardi àbójómi tí ó ń sàn nílẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí a máa ń gbà rómi nìyẹn àbójómi tó ń sàn nílẹ̀ irú omi náà tó bá yìí ṣẹ́kù lórí ìròyìn ìtọ́nà àdìkẹ́lá dá omi má lọ́tọ́ dá oyin lé lórí <clears throat> a lò kàmá il anhar wal uyun wal abar wal bihar irú àwọn omi tí wọ́n máa ń sàn lórí ilẹ̀ yìí ọ̀nà mẹ́rin ló pín sí gẹ́gẹ́ bí àwọn omi odò kéékèèké al-anhar oníjàmíhù nahar àwọn odò kéékèèké nìyẹn wal uyun àtàwọn sẹ́lẹ̀rú àwọn tó yẹ pé omi tó yẹ pé yọkàn máa sónú lẹ̀ táwọn pé ah, omi ń sún yíra yìí tẹ́lẹ̀ rú lélẹ̀ ah, wàlàbà àtàwọn kànga wa albihar walbihar àtàwọn odò ńláńlá kò bá jẹ́ irú àwọn omi tó wá látọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí so omi tá a lè lónìí. biqawlihi ta'ala ẹ̀rí lórí ẹni gbọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala sọ pé wa yunazzilu alaykum minas sama'i ma'an liyutahhirakum bihi. ọlọ́run Allah subhanahu wa ta'ala ó ń sọ omi kalẹ̀ lẹ́yìn lórí láti sánmà ọlọ́run Allah subhanahu wa ta'ala ń sọ omi kalẹ̀ láti sánmà lẹ́yìn lórí ìkọ̀ hírọ̀kùn bíi ìdí tọ́lọ́run bá lékelá fi ń ṣe bẹ́ẹ̀ òun náà ni kó lè bàbí ṣe àfọ̀mọ́ yín so láàmù tó wà ń bí báyìí òun náà ń pè ní láàmù ta'lil láàmù tó ń sọ ìdí tọ́lọ́run bá lékelá fi ń sọ omi kalẹ̀ láti sánmà tòtọ́ bá fi wá lè làwọn àǹfààní àti pé kí ló dé tọ́lọ́run bá ń rọ́jò ìkan nínú ẹ̀rọ lọ́wọ́ Allah subhanahu wa sàlàyé nínú àyà ìfẹ́lẹ́ ìtọ́ hírọ̀kùn bíi ọlọ́run ọba fẹ́ fi omi yìí ọ wọ́n fi fọ̀ yín mọ́ ni ṣòwò àkígbà tá a bá ti ń lo omi yìí a máa ní ìmọ̀ra ọlọ́run àdìkẹ́ lọ́mọ fọ̀ wá mọ́ látara rẹ̀ eléyìí a bá nínú suratul anfal ayẹlẹ́ ìkọkànlá wà á lè kọ́lì hì ta'ala àti nítorí gbọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala tó sọ pé wa anzalna minas sama'i ma'an tahura wa anzalna minas sama'i ma'an tahura ọlọ́run bá ní à ń sọ̀kalẹ̀ láti sánmà omi tí ó mọ́ tó ṣe fi mọ́ nǹkan máa án kọ̀hùrọ̀ omi tí tó mọ́ tá a ṣe lè fi mọ́ nǹkan á bá nínú suratu al-Furqan aya 48 ولقول النبي صلى الله عليه وسلم أتبنوا النبي تصيكي اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرج àdúà ni hadith yìí àdúà ni ṣùgbọ́n tó ń tí bóyá jẹ́ àdúà tó ìdájọ́ fífẹ́ wà ń eléyìí ni iṣẹ́ àwọn olùmọ̀ àwọn nǹkan táwọn kan kọjá lórí ẹ̀ táwọn orí kọjá lórí ẹ̀ bí ìgbà pé ètí wọn bá ṣẹ́ ní sánmà yẹn àwọn olùmọ̀ ó wọ́n dùn ún bẹ́ẹ̀ wọ́n fa ìmọ̀ yọ látara rẹ̀ irú àwọn irú àwọn àwọn àhàdí tó bá rí báyìí àwọn kan lè rò pé bóyá zikarun lásán ni bóyá zikiru àdúrà lásán ni kò ń ṣe. wọn lànà bí sallallahu alaihi sọ nínú ẹgbàá wa tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ alimami bukhari àti muslim eléyìí tí alimami bukhari àti muslim gbé jáde anábì ní allahumma èrè ọlọ́wọ́ bá ìtumọ̀ allahumma ni yá allah èrè ọlọ́wọ́ bá ilsilni wẹ̀mí min khotoyaya kúrò nínú ẹ̀ṣẹ̀ mi ọlọ́wọ́ bá wẹ̀mí má kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ mi bilma'i pẹ̀lú omi wasalji àti yìnyín walbarod àti àti kílẹ̀ ń pè ọmọ tútù eléyìí tó ń sọ̀kalẹ̀ láti sánmà èyí bá ń sìn so ọlọ́run bá lọ́sùn fún àwọn tọ́lá ń bu ẹ̀mí mọ́ so nínú hadith la fi rí pé ajẹ́ sí pé asalju walbarod nǹkan tí ó ṣe fi ṣe mara ni torí pé anabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà pé fọlọ́n kó fọ̀hún mọ́ pẹ̀lú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wàlíkọ́lìhì sallallahu alaihi wasallam anma ilbahar àti nítorí gbólóhùn anabi sallallahu alaihi wasallam tó sọ nípa omi inú odò ńláńlá ó ní wàhúwà pọ̀húrù máa uhu alhilu maitatuhu anabi sallallahu alaihi wasallam ní odò ńlá yìí wàhúwà pọ̀húrù máa uhu omi rẹ̀ omi tó máa ní tó ṣe fi ṣe ìmára alhilu maitatuhu bákan náà òkú bete àwọn ẹran tó ń gbénú ẹ̀ tó bá fi lè kú ẹ̀tọ́ ni fún wa láti jẹ ẹ̀tọ́ ni òkú bete ẹran tó bá ń gbé nínú odò yìí àwọn odò ńláńlá àdìsí àdìmọ́mù abu dawud àwọn ni wọ́n gbé jáde ní hadith 83 àti alimamu tirimizi ní hadith 69 eh, nínú sunan àwọn méjèèjì ibi ni a dúró sí ní àárọ̀ yìí eléyìí tí ó ń túmọ̀ sí pé nǹkan méjìlá lè yọ nínú hadith yìí alákọ̀ọ́kọ́ ni pé a lè yọ ìdájọ́ wípé omi odò níláńlá àwọn odò ńláńlá omi rẹ̀ omi tó ṣeéṣe ìmára ni tó mọ́ tó ṣeéṣe ìmára ni èmi wá lè kọ́ láti mú ní o túmọ̀ sí pé a ò lè fi ṣe mọ́ra bákan náà òkú ń bete àwọn ẹranko tó àwọn ẹran tó ń gbénu odò yìí tá a bá ba lóku ẹ̀tọ́ ni fún wa láti jẹ sọ eléyìí méjèèjì àwọn nǹkan tí ó pàtàkì tí a rí dájọ́ ẹ̀ nínú àdéhùn lélẹ̀ sọ wọ́n mú àwọn kíní wá láti jẹ́ pé omi òjò àti ẹ̀rí náà inú alukoran lọ́nà méjì bákan náà a rí ẹ̀rí àwọn omi míì náà ẹ̀yẹ́ bí omi ìṣẹ̀lẹ̀rú gẹ́gẹ́ bí omi omi àyèyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú hadith bákan náà omi odò ńláńlá a rí nínú hadith bákan náà tó abẹ́ náà bá Allah subhanahu wa ta'ala kí ó dákun kí ó ṣe àlékún àgbóyè islam fún ẹnì kọ̀ọ̀kan wa ọlá ìjọkan sọ náà bá Allah subhanahu wa ta'ala subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaykum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته ok ok naam omi tí èèyàn fẹ́ fi ṣàlùwàlá tí mílkì wá dà sí àbí òróró àbí kí tó ni àbí gàrí ṣé a lè fi romi bẹ́ẹ̀ ṣe ìmọ́ra làm tó bá yẹ pé ìgbà táwọn nǹkan yìí dà sí omi yẹn ò kúrò ní omi látara pé bóyá omi yẹn pọ̀ débi pé àwọn nǹkan tó dà sí yìí kéré kò lápa lára rẹ̀ àbí ọ̀nà míì ni nǹkan yẹn gbà ṣẹlẹ̀ débi pé àtàrí orí pa nǹkan tó dà sí yẹn lára rẹ̀ omi yẹn sì yé ṣe mọ́ra torí pé gbogbo àwọn nǹkan tó dà sí yìí rè àwọn nǹkan tó mọ́ ni kò ń ṣe nǹkan ẹ̀gbin ṣùgbọ́n tó bá yẹ pé mílìkì ti dà sí omi yẹn ti wá ó ti wá kúrò ní ìròyìn omi á sì máa rí gbígbà pé ah, eléyìí ti ń di milk látara kọ́lọ̀ rẹ̀ tó ti change so ó ti ń di bíi tíì àbí látara òróró tó dà sí àbí látara kí ẹlẹ́kẹta náà gàrí tó dà sí so irú omi bẹ́ẹ̀ ní fi ṣe ìmára mọ́ ṣùgbọ́n tí o bá sì kúrò bí a fi ṣe ìmára láàmì. وأنتم كذلك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته